ògo ni fọlọ́run lókè ọ̀run orúkọ mi ní olùṣọ́ àgùntàn táyọ̀ ayọ̀délé láti ìjọ eh, apostoli ti kristi ní ìlú ìkẹjà CAC Mount Zion ní ìlú ìkẹjà gbọ́ mi bàbá àti màmá ní àkókò tí à ń gbàwẹ̀ yìí olúwa ní kí n bá wa sọ ilé yìí wípé ẹ jẹ́ á fi ara wa fún ọlọ́run ní ẹbọ àyè mímọ́ ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ kínní orí náà mo fi yọ́nú ọlọ́run bẹ̀yìn ara kí ẹ̀yin kí fi ara yín fún ọlọ́run ní ẹbọ àyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ní iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà bàbá màmá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń gbàwẹ̀ àkókò tó ń gbàwẹ̀ ló máa wojú ọlọ́run àkókò tó ń gbàwẹ̀ ni wọ́n da jù ni wọ́n di áńgẹ́lì ṣùgbọ́n tí àwẹ̀ bá ti lọ ó parí náà ni gbọ́ eléyìí ẹni tó bá fi ara rẹ̀ fún ọlọ́run ní ẹbọ àyè ẹbọ kì í sọ̀rọ̀ ibi tí wọ́n bá yọ ọ̀ǹda ẹbọ sí ẹni tó bá gbé e fún òun ló ní kí a fi ara wa fún ọlọ́run kí a fi ìgbàgbọ́ wa fún ọlọ́run èyí tó mí èyí tí ò mí ká fi lé ọwọ́ Ọlọ́run ní àkókò àwẹ̀ yìí ẹ jẹ́ á súnmọ́ Ọlọ́run tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ogun ogun ogun máa wá ogun máa ṣẹ́ títí téèyàn ò fi kó láyé lógun máa wá ṣùgbọ́n lẹ́yìn ogun lẹ́yìn ogun lẹ́yìn wàhálà ayé yìí ibo la yọrí ẹ̀ sí ó ṣe ní láwọn pé ní àkókò yìí ìgbàgbọ́ ò dàbí ti àtijọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ayé ìgbani tó ní ìgbà nígbà tó bá ń wá nílé iṣẹ́ wọn a máa wá àwọn ọ̀gá tó bá wọ ẹni tí ó ṣiṣẹ́ wọn a máa wá ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì ṣùgbọ́n ní ìsinsìnyí a ò lè rí kìrìsìtẹ́nì kí a dá yàtọ̀ sí ẹni tí ó kìrìsìtẹ́nì a ò lè rí ẹni tí a ó pè ní ọmọlẹ́yìn Kristi mọ́ nítorí kíni a ti darapọ̀ pẹ̀lú ayé àwa náà ti ṣe bí ayé ṣùgbọ́n Olúwa rán mi sí ọ wípé fi ara rẹ fún olúwa yọ̀ǹda ara rẹ rántí o ìyá àgọ́ ara rẹ tí olúwa ní bíbélì wípé tẹ́ḿpìlì olúwa ní àgọ́ ara wa ṣe èkejì rántí o èrò ọkàn rẹ ayé lè má ní ẹni tó jókòó tí ẹ lè má ní ṣùgbọ́n níwájú ọlọ́run kedere ni ẹbọ àyè mímọ́ èyí ló ṣe ìtẹ́wọ́gbà tó sì ṣe iṣẹ́ ẹ̀sìn wa èyí tó tọ̀nà bí a bá gbówó lẹ̀ bí a kọ́lé fún ọlọ́run tí a ra ọkọ̀ fún ọlọ́run tí a tọ́jú ìránṣẹ́ ọlọ́run tá a tọ́jú iṣẹ́ olúwa tí a yé wa tí ò ní ìfẹ́ ọlọ́run nínú tí òró orí wa tó ti mẹ́sẹ̀ rìn tí ìgbàgbọ́ wa tó ti mẹ́sẹ̀ rìn tí ìwà mímọ́ wa tó ti mẹ́sẹ̀ rìn ohunkóhun tó bá wù kí a ṣe fún ọlọ́run asán ni nígbà tó sọ wípé tó sọ̀rọ̀ nípa ìfẹ́ ó ní bí mo ti ẹ̀ fún onírúurú èdè tí n bá ní ìfẹ́ bí mo bá dáná sun gbogbo nǹkan tí mo fi gbogbo ẹ̀fọ́ lọ́hùn bí n bá ní ìfẹ́ ó ní asán ni àkókò àwẹ̀ yìí àkókò sísìn yìí ó jẹ́ àkókò tí a gbọ́dọ̀ wojú ọlọ́run wá ojú ọlọ́run fún ara rẹ wá ojú ọlọ́run fún ẹbí rẹ wá ojú ọlọ́run fún orílẹ̀-èdè yìí ẹja képe ọlọ́run àkókò ìjà àkókò tá a gbọ́dọ̀ sowọ́pọ̀ láti képe ọlọ́run láti dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n tí a ò bá jẹ́ ẹbọ àyè mímọ́ báwo ni ọ̀run ó ṣe gbọ́ òun wa báwo ni ọ̀run ó ṣe gbọ́ ọ̀rọ̀ wa báwo ni ọlọ́run yóò ṣe dáhùn olúwa ní fèmí àtẹ̀yìn ẹja fi ara fún kristi gẹ́gẹ́ bí ẹbọ àyè mímọ́ mo gbà ní àdúrà fún bàbá àti màmá ẹ̀gbọ́n àtàbúrò tí ó wo ètò yìí tó ń gbọ́ ètò yìí ó ní ọ̀fẹ́ láti mọ Jésù Kristi ó ní ọ̀fẹ́ láti tẹ̀lé Jésù Kristi ó ní ọ̀fẹ́ láti gba ẹ̀mí mímọ́ láti lè rìn ní ẹ̀bùn àyè mímọ́ láti yọ̀ǹda ara wa fún Kristi Jésù kí ó wọnú ayé wa kí ẹ̀mọ́ kó gbé wa wọ̀ kí agbára rẹ̀ kó di wa mú yóò sì dára fún wa àkókò yìí yóò já sí ìyanu fún wa ní orúkọ ti Jésù God bless you.